ọlọ́run ni ààbò wa àti agbára wa lọ́wọ́ lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú nítorí náà là ní bẹ̀rù bá ti ẹ̀ṣẹ̀ ayé nídìí tá a ṣí àwọn òkè ńlá tó ń ṣe wọn lọ sí inú òkun ọlọ́run làwa fẹ̀yìntì òun làwa dúró lé níléeṣẹ́ Orísun pàápàá lórí ètò Ojúmọ́ Ire ti ọjọ́ ajé ẹni ọjọ́ ajé mo gbàládùúrà pé gbogbo wa bá ṣe ń jáde lọ ọlọ́run ó mọ̀ ṣe ààbò wa ohun tá a jẹ là ń wá lọ àní pàdé ohun tí ó jẹ wá àárí ajé jẹun àárí tajé ṣe ẹ ajé yóò bẹ̀mí àtẹ̀yìn yóò bá wa dọ̀rẹ́ ajé yóò dìmọ̀ lẹ́wà ẹ ojú owó àtèrè gbogbo ẹ̀ láàkó délé ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò ojúmọ́ ire pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín ìyá àwọn èwe ẹ ká máa fi èdè abínibí ahọ́n ìbílẹ̀ ká máa fi tó àwọn ọmọ wa kí àṣà wa ìṣe wa kí ó má bàa parun dókítà olúwàfẹ̀yìkẹ́mi ayáníyì ọláyínká ló ń kí yín káàbọ̀ sórí àkọ̀tún ètò ojúmọ́ ire ti tòní tó mo fi sáàmù àwọn bàbá wa mo fi síwájú pọlọ́run ní ààbò wa ṣùgbọ́n tá a bá wò ó káàkiri orílẹ̀-èdè yìí láti àríwá gúúsù ìlà oòrùn ìwọ̀ oòrùn arín káàkiri káàkiri a rí i pé ètò ààbò ó kù díẹ̀ káàtó ó mẹ́hẹ bá a ṣe ń gbọ́ tàwọn jàǹdùkú àwọn onísùnmọ̀mí Boko Haram àwọn ń ṣe tiwọn dáràndáràn tán ti sọra wọn di àwọn darandaran tí wọ́n ti sọra wọn di dáràndáràn àwọn náà wà ń bẹ̀ ṣùgbọ́n ètò tí wọ́n á gbajúgbajà ní ìsinmi ká máa jí ni gbé fún owó ìyẹn kidnapping for money ẹ̀tẹ́lẹ̀ àti ń gbọ́n pa kidnapping kidnapping ṣùgbọ́n ní ìsìn bàbá napping wọ́n ń ṣe àti bàbá napping àti mọmọ napping àti ọmọ napping káṣá ti já àwọn èèyàn gbé nítorí owó torí eléyìí ò ní mo ṣe ní àlejò pàtàkì lórí ètò Ojúmọ́ Ire lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa ètò ààbò torí wọ́n ń sọ wọ́n ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn ládẹẹdẹ wọ́n ti ń sọ kó lè délẹ̀ Yorùbá kó lè délẹ̀ kóòtù òjire ó ti délẹ̀ kóòtù òjire o ṣùgbọ́n kí ni nǹkan tá a lè ṣe láti lè dáàbò bo ara wa a kọ́kọ́ lọ sí ìgboro a lọ fi ọ̀rọ̀ wá àwọn aráàlú lẹ́nu wò a béèrè lọ́wọ́ wọn bó o lètò ààbò ṣe rí ní ojú wọn ní orílẹ̀-èdè yìí kí ni àwọn ènìyàn sọ ẹ máa bá mi ká lọ nígbà tí n bá lọ sí ìgboro tí n bá wá padà dé màá wá fi ojú àlejò mi hàn lẹ́ẹ̀kan sí Olúwafẹ́yìkẹ́mi ló ń kí yín káàbọ̀ sórí ètò Ojúmọ́ Ire ti tòní ẹ jẹ́ ká lọ sí ìgboro bá a bá padà dé ètò yóò mọ̀ tẹ̀síwájú ẹ máa bá mi ká lọ.